bàbá òṣọfà lẹ́dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ yẹn bí ọmọ bàbá yẹn ò bá tiẹ̀ wà á rí ìran ṣó tọ́ sí yín. ẹ̀yin ọmọ ewé mo ti fún un lé sí mi àwọn ọmọ ewé ti fẹ́ẹ̀ bò pa kò ní dáa fún mi bí iná panojú kan rè kan ẹ kàn mọ́ kó wọn jìyà lọ́dọ̀ mi ni ta ni mo panojú kan ta ni mo bí iná tí mi lè bù ìbádà wọn lọ àwọn olórí ibú ni wọn wà lágbàtẹ́ mi tí wọ́n bí ṣẹlẹ̀ gbọ́n bí iná wọn kò so ìṣẹ̀lẹ̀ ó lè lọ gbé débi. ìyá ẹsẹ̀ bọ́ọ̀dù náà ó ní agbára àti àṣẹ láti sọ̀rọ̀ torí pé àṣẹ bíi ti gba ìrẹ́gbẹ́ lẹ́yìn bàbá ní bàbá òṣèlú àgbòrò lè tó tó fún ní gbanúgbà hmm. tó ṣubú lulẹ̀ kò ní sọrú ẹ̀ hmm. orí nǹkan tẹ́mi mú máa ń dùn sí nìyẹn àwọn kan náà wọ́n ti challenge àwọn wọ́n ti challenge mùsùlùmí wọ́n ti challenge àwọn oníṣẹ̀ṣe ìwọ́n wọn ò lè jáde sọ̀rọ̀ yẹn ni pé ààbọ̀ túmọ̀ kọ́ta gbé dání kò sẹ́fídẹ́ǹsì ń tà ń ṣe ohun tí èdè ìrùn tàjọ ń ṣe èmi ṣèmi aṣẹ́ni tèmi lẹ́fídẹ́ǹsì tèmi tí mo mọ̀ ó tó dá ìwé lójú mo ní ṣùgbọ́n mi ní sọ tó bá fẹ́ mọ̀ máa bọ̀ níbi tí mo wà. mo fẹ́ pẹ́ṣọ̀ kan mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo àgbáyé nínú church mọ́ṣáláṣí hospital àti police station èwo ló sì kí ọ jù mo fẹ́ kó o kó máa send ẹ̀ èyí tó bá secured mo fẹ́ kó máa send ẹ̀ bóyá bóyá òun fẹ́ travel bóyá lẹ̀ṣú ọ̀nà ò dá o ṣé ṣọ́ọ̀ṣì ló secured ni bóyá mọ́ṣáláṣí ló secured ni ìdẹ̀ nínú ṣọ́ọ̀ṣì ṣé ìṣẹ̀lẹ̀ ni ṣé ṣọ́ọ̀ṣì ló secured ṣé mọ́ṣáláṣí ni ṣé police station ni àbọ̀ hospital èwo ló secured For more prophecies and gospel news around the world, subscribe to 12 Star TV and turn on notifications. Kí ìṣẹ̀lẹ̀ lọ ṣe àtúnṣe ọ̀rọ̀ yẹn ohun tó lè mú ìyá ẹsà bọ́ọ̀dù sọ̀rọ̀ yẹn ó ní tí ìyá ẹsà bọ́ọ̀dù rí tó wá pé sẹ̀lẹ̀ ló ṣàṣe ẹ pé wọn ṣàkíyèsí ṣùgbọ́n kọ̀ọ̀kan tó fẹ́ mọ̀ ni pé tó bá wù mí mo lè pe Pasuma lọ́la kò kàn ẹ́ hmm. ohun tí n bá fẹ́ kó ṣe ló máa ṣe bọ́ọ̀ mi mo lè pe Portable kò kàn ẹ́ ó kàn ẹ́ ṣé kàn mú gbó ẹ tó bá mú gbó ẹ ń bò bá mú gbó títí gbọ́dọ̀ mú ẹrẹ èyí tó ń gbogbo ẹ̀ kó jẹ́ bá máa bá rẹ̀ níbi tó kó wàá rẹ̀ lójú ọjọ́ méje ń bẹ ààrẹ àyá ààrẹ àbalẹ̀ ẹ ìyẹn nípa àwọn tí ẹ̀mí sàtánì ti wọnú wọn ọ̀nà kan la máa fi gbà ní mo sọ pé ẹ tẹ́ bá pẹ̀rẹ̀ ayé ní wòlíì kí lóore tàlè lo agbára wòlíì lórí àwọn ọmọ tó mu bùkún mu tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kú ṣe kí lóore tàlè lo àṣẹ wòlíì kí lóore tàlè lòdì lórí wọn àwọn tó ń polongo ara wọn níwòwò gọ́mà my all my fans wey never knack for two days free to to for my fans ẹ sọ̀rọ̀ lórí yẹn yẹn sábọ̀dọ̀ ẹ sọ̀rọ̀ lórí àwọn àwọn kan tẹ̀ nílò nìyẹn àwọn tó wà ní ọgbà ẹ̀wọ̀n tó wà lọ sí tu ẹ sọ̀rọ̀ lórí wọn tẹ́ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ tèmi ní a bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ gidi ẹ̀kọ́dẹ̀ ẹ̀ lanu ẹ̀ nílé pàdé nǹkan kan wà tó ju ènìyàn yó òun ni ọlọ́run if you have power today ọ̀nìkan ló fún ẹ lágbára ọlọ́run ló fún ẹ lágbára. mo fẹ́ báyà Esabod sọ̀rọ̀ àti gbogbo ìjọ sẹ̀lẹ̀ àti kérúbà séráfù toró jẹun tó dùn mí púpọ̀ tí ìyá Esabod bá ń gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fẹ́ kàn lọ jókòó mo sọ pé agbára tí obìnrin ní mo pé agbára tóbìnrin ní ni ìyá ẹsẹ bọ̀dọ̀ fi ń sọ ohun tó ń sọ yẹn kì í ṣe ohun tó dára rárá o ohun tẹ́ ń sọ yẹn sí ìjọsẹ̀lẹ̀ tó bá pẹ́ lóòótọ́ lóòótọ́ ọwọ́ yín ni bàbá ọ̀ṣọ́fà mo bí yín náà ọ̀ṣọ́fà ló dákẹ́ sí ẹ̀ máa tàbùkù Celestial bí òun ṣe ṣẹlẹ̀ ẹni máa tàbùkù celestia ó wá dùn mí pé mi ò wá rí celestia kankan hmm. tó lè fún ilé sí pé ohun tẹ́ sọ yẹn irọ́ ni ó jẹ́ ohun tó bà mí nínú jẹ́ ẹ sọ pé afọ́jú ni oníbàárà ni kinní kan wọ́n ń gbowó wọ́n ń ṣe gbà ṣẹ́rí mo sọ mo máa tuntun sọ ìyá ẹ́sà ẹni wọ́n bí sínú ìṣẹ̀lẹ̀ ìwọ̀n tẹ́ ẹ nílò láti ṣe kẹ́ ẹ gbọ́ dáadáa wípé àtúnṣe ọ̀rọ̀ tẹ́lẹ̀ gbà ṣe àtúnṣe if you are okay mo ti dárúkọ àwọn ìlú kan come to that place ẹ̀rẹ̀ ń ṣe wòlíì tẹ́ẹ̀bà ń ṣe wòlíì ẹ̀ gbogbo ìtẹ́ ìṣọ́ra ẹ̀ nílùú ẹ̀ ìwọ̀n tó yẹ kí sẹ̀lẹ̀ ṣe wọ́n ṣe wọ́n pe pọ́tẹ́bù wọn pé mo wà lára àwọn ọ̀pẹ pọ́tẹ́bù ní gbogbo agbára sẹ̀lẹ̀ ní gbogbo agbára láti pe sọ̀ní láti pe òbí tálákọ́rin ẹ̀ níjàre Yesabod ẹ dárúkọ ẹ akọrin ẹ̀mí ẹ sọ fún mi tó dá yín lójú pé akọrin ẹ̀mí nì ẹ sọ kí gbogbo ayé gbogbo akọrin ẹ̀mí rì kí gbogbo ayé wà pé lóòótọ́ akọrin ẹ̀mí nì ohun tẹ́ ẹ sọ yẹn tó ń pè ní ẹ̀ṣẹ̀ nìyẹn you don't condemn you don't judge mm. you amend ẹ ṣàtúnṣe ni wọ́n ń lọ ìmẹ̀kọ wọ́n bí yín sínú sẹ̀lẹ̀ ẹ̀ bàbá ọ̀ṣọ́fọ̀ ọwọ́ yín ló kú sí nígbà tó kú sí lọ́wọ́ ẹ sọ agbára tí bàbá ọ̀ṣọ́fọ̀ àti gbélé yín lọ́wọ́ nà fún gbogbo ayé kan gbọ́ pa tí nínú ìṣẹ̀lẹ̀ níbi tó gbé dé yẹ sọ ibi tó ń pè ní pẹpẹ nígbà májẹ̀mú láéláé ìpìlẹ̀ tí ọ̀ṣọ́fà fi lélẹ̀ tí mọ́sọ̀ orí mọ́ládé fi lélẹ̀ wọ́n ń ṣe nínú nínú kẹ́rìgbà tí dáàkù táwa belong sí ó wà àpótí ẹ̀rí ó wà àwọn kẹ́rìgbà wọn ọmọ wọn kan tó ń yá àpótí ẹ̀rí àwọn kan wà wọ́n gbàgbọ́ ní àpótí ẹ̀rí àwọn kan wọ́n gbàgbọ́ nínú ọ̀pá ẹ fi ọ̀rọ̀ ẹ̀sìn sílẹ̀ since tẹ́ ẹ̀ bá ti ṣe sẹ̀mí mọ́ ẹ fi wọ́n sílẹ̀ tí bàbá ọba bàbá ọba dáre gbà wà láyé wọn a mọ̀ pé ojú ń ju bàbá yẹn ṣùgbọ́n nínú ìtàn èmi mọ̀ bàbá ọba dáre lójú korojú kì í ṣe rọ kì í ṣe pé kì í ní a kò tí bẹ́ẹ̀lì a sọ ẹsẹ̀ bẹ́ẹ̀lì a tún máa sọ ohun tó wà ń bẹ̀ ṣáà ní kì í ṣe ìránṣẹ́ ọlọ́run ni ṣùgbọ́n mi ò bá yín wí àwọn sẹ̀rẹ̀ ló fà á àwọn ṣẹlẹ̀ ló fà á nígbà tó ti ń gbé bàbá yẹn jáde gẹ́gẹ́ bí afọ́jú nígbà tí gbogbo èèyàn ti ń sáré owó gbogbo èèyàn ti ń sáré epo gbogbo wọn ti ń sáré ọlá wọn ti ń sáré ọrọ̀ ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn tẹ́yìn náà bá ní oore ọ̀fẹ́ láti jẹ́ wọ́n dá ìṣẹ̀lẹ̀ sí agbègbè àgbáyé ẹ̀ ní sọ tẹ́yìn sọ yẹn ṣùgbọ́n oore ọ̀fẹ́ tẹ́ ẹ ní lèmi tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé ọlọ́run ti kẹyìn ẹ̀mọ́ tó ń pè ní ogun ọlọ́run dẹ̀ jẹ́ kẹ́ rí ṣùgbọ́n tó bá ti jẹ mọ́ àwọn tó bá ti pè ní ìránṣẹ́ Ọlọ́run ẹgbójúkò ń bẹ̀ ṣé bàtà àwọn àwọn kérúbù náà ti ń búra wọn wọ́n ti ń fọyọ̀ búra wọn wọ́n ti ń gbogbo búra wọn wọ́n ti ń fi fèrèfọ̀ búra wọn ẹ̀yin náà sọ ìjẹ́ ìfẹ́ sọ yìí ìyẹn mo sọ pé ṣé bí àwọn tó fi lélẹ̀ ṣé wọ́n ṣe fi lélẹ̀ ṣé òun là ń tẹ̀lé yìí mo fẹ́ sọ̀rọ̀ nǹkan fún ẹ nínú ìjọ kérúbù àti séráfù mi ní dárúkọ kó má dàbí bà lórúkọ jẹ́ wọn kí tó wá máa ju yìí ń sin wà ná owó pé babalágbára fẹ́ ta òru lẹ̀ lórí mo wá jókòó jọ kan bóyá jésù ló fún ọ lóòrùn yẹn látọ̀run èmi wà ná hundred thousand wọ́n fẹ́ ta òru lẹ̀ lórí genesis á ṣe ohun tó ṣe yẹn ẹ á ṣe hmm. tó bá ní jésù ló gbé òróró fóun náà ta ló fẹ́ jiyàn ẹ ṣe é ìyẹn sẹ́bọ̀dù náà ó ní agbára àti àṣẹ láti sọ̀rọ̀ torí pé àṣẹ bíi ti gba ẹgbẹ́ lẹ́yìn bàbá ní bàbá òṣèlú àgbòrò lè tó tó fún ní gbanúgbà. Hmm. tó ṣubú lulẹ̀ kò ní sọrú ẹ̀ hmm. Anani àti Safira nígbà tó parọ́ ohun tí wọn ò tí ò yẹ tí wọn yẹ kó ṣe kí náà ṣe wọ́n rí ìdájọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ so wọ́n sọ bẹ́ẹ̀ ìyẹn ní gbogbo àwọn wòlíì àti sẹ̀lẹ̀ àti kérúbù àti CAC àti deeper life àti ẹ lọ tún ẹ lọ tún ìpìlẹ̀ lọ tún ṣe òun ló jẹ́ káyìí bó ṣe rí èyí tó tún burú ju ẹ́sà bọ́ọ̀dù lọ mo tún ẹ̀sẹ̀tì ẹ̀yà ẹ́sà bọ́ọ̀dù ìjọkọ̀ tó ṣì wà ó kérúbà sẹ́ráfù ẹ tún lọ wo àṣìṣe tiwọn náà kẹ́ jáde hmm. àwọn ẹ̀ bí fitting bẹ̀rẹ̀ àní tiwọn tó bá ti lè kọ́ church ó jìyà wọn fẹ́ mọ̀ bó ṣe jìyà ìjọ tó bá kú náà máa mọ iyì ẹ ìjọ tó bá ti kú ìjọ ẹ̀ náà máa mọ iyì ẹ ìyá Esabod tó ń sọ̀rọ̀ lénìí ilẹ̀ tó máa mọ́ lọ́la kò mọ̀ èmi tí mò ń sọ̀rọ̀ lénìí ilẹ̀ tí mo tó máa mọ́ lọ́la mi ò mọ̀ you don't talk you don't judge ìyá Esabod ẹ lọ stop ẹ. Eh go straight to the point n tó lè mú àwọn ènìyàn àwọn ènìyàn wà nù pàlàpàlà àwọn èèyàn wà nù ìṣòro wọ́n wà nù ìdààmú yẹn nígbà ìsọ̀rọ̀ lórí ọ̀nà àbáyọ twenty twenty four yìí wọ́n á gbóhùn àwọn kan wọ́n ní gbóhùn wọn mọ́ àwọn tí wọ́n gbóhùn wọn á dẹ̀ gbóhùn wọn lọ́dún yìí hmm. ah, bàbá òṣọfà lẹ́dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni bí ọmọ bàbá yẹn ò bá tiẹ̀ wá rí ìran ṣó tọ́ sí yín ń pè é ṣàkíyèsí bẹ́ẹ̀ mẹ́lọ́ ṣe ní kí n pè é ṣàkíyèsí ni torí ohun tẹ́ ẹ̀ ń sọ yìí kò lè encourage èèyàn láti wọnú ìjọ sẹ̀lẹ̀ mọ́ ẹ ti discourage àwọn èèyàn àwa dẹ̀ àwa náà àwọn tó máa ń fi ìjọ sẹ̀lẹ̀ boast a máa ń fi wọ́n yangàn ṣùgbọ́n ohun tẹ́ ẹ̀ ń sọ yìí sì ọ̀pọ̀lọpọ̀ àgùntàn lẹ́tí máa lé kò bẹ̀ ẹ̀yìn gan-an ò dẹ̀ sí ń mọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ tẹ́ bá gbélé iṣẹ́ kalẹ̀ tó ní owó tẹ́ ń gba owó ń bẹ̀ kẹ́nìkan wá dìde kó máa bà lórúkọ jẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ṣé ni yín máa dùn ìyá Esabod ẹ lọ tọrọ dáríjì ẹ máa bẹ̀bẹ̀ fún dáríjì pé kọ́ lọ́n dáríjì yín ẹ̀yin kọ́ lẹ dá bàbá yẹn láfọ́jú o tó wáá pé lóòótọ́ ọwọ́ ni bàbá Ọ̀ṣọ́fà kú sí kí gbogbo ṣẹlẹ̀ kí wọ́n jáde kán jẹ́rìí sí i ohun tí bàbá Ọ̀ṣọ́fà dẹ̀ sọ fún yín last ẹ sọ jáde kí gbogbo ayé gbọ́ torí nǹkan tẹ́mi mú máa ń dùn sí nìyẹn àwọn kan náà wọ́n ti challenge àwọn wọ́n ti challenge mùsùlùmí wọ́n ti challenge àwọn oníṣẹ̀ṣe yìí wọ́n wọ́n lè jáde sọ̀rọ̀ ìyẹn ni pé ààbọ̀ ah, túmọ̀ kan tá a gbé dání kò sẹ́fídẹ́ǹsì ń tà ń ṣe ohun tí èdè ìrùn tàjọ ń ṣe èmi sì dá sẹ́fẹ́ mi lẹ́fídẹ́ǹsì tèmi tí mo mọ̀ ó tó dá ìgbélójú mo ní ṣùgbọ́n mi ò ní sọ tó bá fẹ́ mọ̀ máa bọ̀ níbi tí mo wà. ó gbàdúrà o kọ́lọ́run kó jọ kó má jà á sọ kó má jà á ṣe.